أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أما بعد يا أيها الذين آمنوا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 ثم أما بعد وقل قال ربي وربكم في محكم تنزيله فقال مفردا علينا شعيرة عظيمة من شعائر الدين فقال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون القرآن والله بين القرآن عليكم كافية ونبينا محمد அதுபோல அல்லாஹ் அல்லாஹ் دابا كيراوي نحن بالامس القريب ننتظر رمضان فها نحن في ذلكم الشهر المبارك حيث كثرت فيه الاعمال التي نتقرب بهن الى ربنا وفيه ابواب رحمه مفتحه كما أن أبواب العذاب والعقاب مغلقة أيها الناس أيها السعداء إنه لفرصة طيبة قد لا تتكرر فاجتنبوا الفرصة كي تنالوا من ربكم الرحمة أما الكفر والقصة أنواع أو فلانة wọ́n ní báwa ti ń palẹ̀ mọ́ rọmọdọ́ọ̀nù làwọn kan náà ń palẹ̀ mọ́ wọ́n dà wọ́n túmọ̀ tó náà ti ṣe lọ́wọ́ ní alẹ́ tíwùdé ẹ̀yìn ìrẹsì gbẹ́lẹ́ nínú mọ́sálásí ní àgbẹ̀. àwọn àrèwò láì ṣe bá gbẹ́gẹ̀gẹ́ bọ́lọ́ kọ́dà òògùn máa ń di dáadáa. ẹ̀kú bẹ̀rẹ̀ sí ní báyà láàárín ọ̀sẹ̀ tó lọ títí di ọ̀sẹ̀ yìí jàdáàlẹ̀ nípa kínú mọ́sánásí sí ẹ̀rọ abẹ́ ẹ̀kọ́ mẹ́rin tẹ́rù wọn bọ̀ látàkùn ojú ara pé takọ́kà bí ọ̀pá tẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ lẹ́gbà ní ṣùgbọ́n pé kí ẹ máa rí sí ọmọbọ́ọ̀nù kọ́lọ́mọ́ ti sàánú rẹ̀ ọ̀pọ̀lọ́dàbọ̀lẹ́gbà àwọn ìkàlẹ̀ gbogbo wa jẹ̀mọ́ àwọn ọlọ́run mi ti yàn ọ́ gbà tí ọ̀rẹ́ gbà ní ìmá ọlọ́run náà mo ti ní ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ra wọn. èyí tá a bẹ̀rẹ̀ ní ọlọ́run jáde lórí rẹ̀ èyí tá a wà á ṣe tá a fi rí ọ̀nà ọ̀sán nínú rẹ̀ lọ́run náà ti rọrùn wa. dènà ọ̀rọ̀ mùsùlùmí kí n tí wọ́n ń pè ní àwẹ̀ ó ti wà nù ayé àtàkà. orígun kan ní nínú orígun ẹ̀sìn èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́rin iná ẹ̀gbà wá ní wọ́n lè gbé sẹ́lẹ̀kẹ́ ìta kò náà ní lẹ́yìn ìgbà ọlọ́gbọ́ àti ìmá kírun àti ìyọ́dà táá èyí tó kà láàrin kágbá rẹ̀ ọlọ́run tó wá fi àwọ̀ yẹn ó ṣe ń dandan nínú oṣù kan òun náà ló ìlọ́po dáadáa àtẹ̀sán rẹ̀ ó kó sínú oṣù yẹn ọwọ́ mú iṣẹ́ tó tó bí èyí ṣe àwẹ̀ ó tó wájẹ́ sínú oṣù náà fún wa kálíbà ará ọlọ́run ọ̀bẹ ọlọ́run ọlọ́run tàdá ara rẹ̀ ọlọ́run wí fún wa nínú sóòrọ́tò àtìbọ́kọ́rà ọlọ́run ní ààrẹ àwọn ọ̀rẹ́dà méjì tèrè ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo kùtìbá ẹni fún mọ́síà dandan sí máa gbàgbé fún yín كما كتب على الذين من قبلكم كتبها تسيني ورانا فاقبت والكوين لعلكم تتقون بني تنتارات ايه إبايا الله إبايا الله يسوس بيه قولي نظيرا الجنة تبقى القرآن لا تكبير إذا الله سؤال الجنة ما يبايا وجنة عرضها جنة عرضها السماوات والأرض وعزت للمتقين ọlọ́run ní ẹ máa sọ́jọ́ máa ń tètè já síwájú pẹ̀lú jẹ́ dáadáa kí a máa wá àlùjẹ́ náà èyí ló bá pèsè kalẹ̀ lẹ́yìn kankan àti tó bá páyà lọ ọlọ́run wá ní níbi àwẹ̀ lẹ́ẹ̀tì rí ìpáyà. àti kéèyàn máa ń tí wọ́n ń pè ní àwẹ̀ ní kí kankan máa wọ́n lọ́wọ́ lọ́wọ́ kó sì jáde èyẹ lè gba àwọn ẹ̀mọ́ sọ̀rọ̀ nínú èdè ní lárúbáwá mo lè gba àwọn ẹgbẹ́ àwọn ẹbí èyí ìfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ mo fẹ́ gbá àwẹ̀ ọ̀rọ̀ wákàtí ga mo fẹ́ gbá àwẹ̀ ga ní ṣùgbọ́n àwẹ̀ yìí tó ní ìtumọ̀ nínú ẹ̀sìn yìí òun kọjá dámọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kọjá sí èrò òní jáde síríà ìtànùpè láwẹ̀ gẹ̀gẹ̀ ní tọ́lọ̀ fẹ́ a sọ àwọn ọláwẹ̀ fún wa láwọn àsìkò díẹ̀ lẹ́yìn tá a máa gbọ́ ní tẹ̀tẹ̀lé ààwẹ̀ tọ́nà fẹ́ kó olóògbé ká ti gbà á káwá bọ́jú ọba jẹ́ bó olóògbé fẹ́ ti gbà wẹ́rẹ́ ní èdè àti lílo èdè nínú ẹ̀sìn wọ́n ní tí wọ́n ń pè ní ààwẹ̀ ní àlèzáàbù àìlè wáyẹ̀ ní ìmọ̀fọ́sirọ́ọ̀tì من طلوع الشمس إلى غروب الشمس من طلوع الفجر إلى غروب الشمس إكارة دور يقول هو نبي جدا إليه من تطبيقه الله أكبر جاء حتى وإيه جاء عربي كتليما ṣùgbọ́n torí bára wá nípa ẹ̀yọ́ ti máa mọ̀ pé torí kàkà ìlú ti jẹ́. mọ́ mú mi bákan náà wà ẹ́jẹ̀ ní ìmọ̀fásirọ́ọ̀tì gbogbo tí ó fi ẹnu rẹ̀ táa lè gbà pé ààwẹ̀ rẹ̀ ọ̀já àwẹ̀ mọ́tọ̀ ọba ti sí àmì ọ̀já ọkọ̀ mẹ́ ní tùlú èrìfẹ́jìrì láti ìgbà tí èrìfẹ́jì àdìgbà ti yọ títí tí òun ó ṣe wọ̀ ọlọ́ni kú ti bàálẹ̀ kú sí ya. ìtọ́ ọ̀rọ̀ ọlọ́run láti gbé dandan fún yóò bí ò ti jẹ́ dandan láwọn oṣù ní ọjọ́ dandan nínú oṣù yìí kí wọ́n ń tẹ̀lé nìkan láti fún ààwẹ̀ níta jogún báyìí nínú àwọn ẹ̀sìn àwọn ẹni iwájú kódà tó kù sí bẹ́ẹ̀ o kò sí èso kà wá bẹ́ẹ̀rẹ̀ ní ìgbà sí tòsí bẹ́ẹ̀rẹ̀ ní ìgbà tó tòsí kódà tó ń bọ̀ àwọn tó ń gbà sí tòsí. ṣùgbọ́n ìtọ́ka wa òun mọ̀ bọ́lọ̀ ń ṣe ń bẹ̀rẹ̀ fún àwọn tíwájú wa náà kìí sàwà nìkan ọlọ́wọ́ ní àtẹ̀yìn àtàwọn bí ẹ bá ń gbàwẹ̀ làálà kò tẹ̀kù kéré bá fáyọ̀ ọlọ́run. àwọn dáná ẹgbà yìí àyẹ̀rọ̀ máa dúdà ọlọ́wọ́ àsìkò ọlọ́wọ́ ọjọ́ èèyàn olè gbogbo ọjọ́ ayé ìgbàwẹ̀ kó wá bí bí ìgbà ń fẹ́ ọlọ́run kúkú tóbi ó pè ní àyàmù màdùlá ó ló wà pẹ̀lú ṣàhùrù rọ̀mọ̀rọ̀ kó lè bá àyè wa pé méjèèjì tá à ń sọ yìí ó ti ń ká o bá a bá pè é lọ́jọ́ èyí tó fi jẹ́ bẹ̀rẹ̀ a lè tú nígbà tí ìtọ́nà ń sọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìtọ́nà pè náà nínú ṣàhùrù rọ̀mọ̀rọ̀ ọjọ́ tá a ní ẹgbà wẹ̀yí inú oṣù rọ̀mọ̀dọ́nù ni ò ètò jẹ́ dandan gbogbo àwọn tẹ́ ẹ bá ń gbà lọ́jọ́ ní ò jẹ́ dandan ètò jẹ́ inú rọ̀mọ̀dọ́nù ló wà ayé máa dùdà ọlọ́run jẹ́ ẹ̀sìn bó ti wá rí ni ìjọba bí a ṣe nínú oṣù yẹn olóńgbẹ́nu ayẹ̀ á sì máa bá ọlọ́wọ́ bá aláàrí ayé ma àdúgbò tí ń fẹ̀rẹ̀ ṣẹ́bìdà rínkù mọ̀ ṣáà ọ̀fẹ́ yẹ̀sù ẹni tí ó bá wá ti ń bẹ̀rẹ̀ ayé tán bá ti lè rí oṣù òun lórí ni àdíwárí fún ó ti di dandan kó bá wẹ̀ ẹni tí ó sùn àwẹ̀ ti dandan lé lórí wọ́n ní ìdí àkọ́kọ́ tí àwẹ̀ ni máa ń jẹ́ dandan òun ni pé tí àwẹ̀ yẹn bá yàn láyé ó sì ti láwọn òfin mi lẹ́tọ̀ jẹ́ mùsùlùmí tó ti bàlágà tó láwọn nǹkan àmì ìjọ dàrú lára a máa ń sọ díẹ̀ bẹ́ẹ̀. فمن شهد منكم الشهر فليصم ọlọ́run ẹni tó bá wá rí pé ó ń bẹ láyé nígbà tí wọ́n bá ti rí oṣù irú ẹni bẹ́ẹ̀ ó gbàwẹ̀ láàrin ẹni tí bá ń bẹ láyé ó lè láwọn nǹkan ní ìdí òyìnbí ó gbàwẹ̀ ọlọ́run á tù sí ọlọ́run máa ń ká ẹ̀rẹ̀ ní nkùn mẹ́rìnlọ ẹni tó bá rẹ̀ àárẹ̀ méjì àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ èyí tó lè bẹ́ àárẹ̀ sí àlùbáwọ́nà nínú èèyàn ò lè firi bẹ́ẹ̀ bí ẹni tí ọ́sọ̀ ọlọ́dún pẹ́ gbà láàrú ọgbẹ́ inú ìfọ́lágbára ẹni tó ṣe pé àìsàn míì yọ́ta máa jẹun léraléra irú ẹni bẹ́ẹ̀ náà ọlọ́run ní wò ní pọ́blẹ́mù ṣe kọ́lá pọ́ọ̀mù ẹ̀ lárí. àwọn wọ́n máa ń kí ánà ní ìkùn mẹ́rin bọ̀ ẹ̀ wá rí àìsàn kejì ẹni tó ṣe àárẹ̀ orí fífọ́ àárẹ̀ ẹni bá ń retí ìgbẹ́ ara rẹ̀ ó padà yá léṣe ẹgbẹ́ kò kà sí ìyá ń bá ọ̀rìn ọlọ́run ní ìwọ̀n mọ́ wọ́n náà má gbàgbà ṣùgbọ́n kọ́ padà gbàgbà padà ilé ìlẹ́sù àwọn ẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni bá ń bẹ̀rẹ̀ àjò àwòrán jẹ́ dandan lórí bó bá ti ẹ̀wùyàn sí ẹ̀ lè gbà á bí ti fẹ́ẹ́sẹ́ ìyàbáṣẹ́rí òní ojúwe kò sí kékeré àjò bí ìbá fẹ́ẹ́ dáhùn lọ sógbómọ̀ṣọ́ lẹ́yìn ó lè ní tọ́ ó sì lè ní kọ̀ ọ̀fẹ́ gbà á láyé àdábì méjèèjì náà náà ń ṣe sọ́lọ̀ lọ́wọ́ àdéhùn ọ̀hánì ọ̀sánà mọ̀ ń bọ̀ jẹ̀má wa o ọlọ́run ní ọmọ kẹ́lẹ́ ní kùmọ̀rí zọ́nà wà á yà sẹ́bẹ̀rẹ̀ ìfàìsẹ̀ tó ní ẹ̀yà ní ọkọ̀ ọlọ́run wá ní ẹ̀wà wọ́n ní irúfẹ́ èèyàn mẹ́rin ni wọ́n gbogbo òjókòó ẹ̀sìn náà tún máa ṣàlàyé àgbàlagbà ó fi darúgbó tíwájú nǹkan ti bẹ́ẹ̀ lọ́mọ kékeré kò sí kò lè bá rẹ̀ kò sí ẹ̀mọ́ tí ń ṣe tó bá sì máa náà kéé ṣe kó débi kó lè bá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá ń bẹ láyé tó bá lówó ti ẹjọ́ máa fi ṣùgbọ́n ìtara ọmọ fún ẹni tí ń bá rẹ̀ lóúnjẹ tó bá ṣe pé kò lówó àwọn ọmọ rẹ̀ láwọn ọba ayẹjú ẹ̀ tí bàbá ọ̀bá wá ní tọmọ náà ọ̀bá wá ní kábẹ̀rù ọlọ́run bá ti lágbára wọn kò tẹ́lẹ̀ lórí ẹ̀ka wọn bá bẹ́ẹ̀ sì wá ti rọrùn. alẹ́mìlẹ́bí ilẹ̀ ìkúnnàwó fìdíyà tó ń tọ́ mùsùlùmí nínú àwọn ẹni tó ṣe pé ààwẹ̀ ọlọ́run gbọ́wọ́ ẹ̀gbọ́n fọwọ́ náà ó ní obìnrin kan èyí ẹ̀ tó lóyún ìwà ń bẹ̀rẹ̀ ìgbẹ́ tó ń bá gbà rẹ̀ wàhálà ní ọ̀jẹ́ fún àti kó jẹ́ fún ọmọ rẹ̀ tó wà nú ìwé ń bẹ̀rẹ̀ kó náà lọ rẹ̀ ṣe ìtànà bá a ti máa ń rẹkọmẹ́ndì pé tó bá lágbára tó bá rọ̀ lọ́rùn kó dáa dúró nígbà tó bá lágbára kó sàn kó tó di pé kó tó ẹjọ́ ọdún tó pọ̀ ẹ̀ ti bọ́ sí lẹ́kùn ní ìfẹ́ ẹgbẹ́ sọ àbá kí ni lẹ́kùn ní ìdìbò fẹ́ sọ èyí máa fọmọ lọ mú. òun náà tún ní gbà ẹ̀rí àti sọ́ọ̀pọ̀ nígbà tá a sọ̀rọ̀ tàìsàn wò tó ẹ̀sán lọ́jọ́ pípẹ́ ń ọlọ́ọ̀ni yìí náà yóò ọlọ́wọ́ ní ọmọ ìgbà tó wà àbáyọ̀ tẹ́ bá wá ń bá àwẹ̀ yìí á kẹrùn máa ṣe dáadáa máa dáa ẹ má dàgbó lórí àwẹ̀ tẹ́ gbà máa ń tàkọ́ wá ẹ̀dọ́ ẹbí ládàá àwẹ̀ ń kú kó tún fi àwọn dáadáa kún kó wọ́n ni mo ti lè tọ́lọ fẹ́ tẹ̀lé ìjẹun ìsìnmúmi ìsìn ogun ìsọ̀lọ́gbọ́gbọ́ kọ́dà ó sọ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ sọ yìí ọlọ́run kò sí ìdó ẹni tó bá gbìyànjú kó ṣe dáadáa kó ìkẹnu rẹ̀ dúró tó àbúrò ọ̀sẹ́yìnrò là yọ́ bá níwájú ọlọ́run bọ́lá ti dì í láti tún àwọn àpá àpọ̀ ti wẹ́wẹ́ ọlọ́run wọn parẹ́ àwọn ọ̀rọ̀ ń dá fún yín jẹ̀mọ́ àwọn ọlọ́bá wà ní kí ó tó bá bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ lọ táwọn ẹgbẹ̀rẹ̀ tí kó ìbéèrè oríṣiríṣi wá táfọ́ òní ti tí ó tà sí mọ́ wọ́n máa ń pé jọ ẹni tó yẹ pé oníkọ̀ọ́rọ̀ fọ́ díẹ̀ ẹni tó yẹ pé ó máa ń tíráàbù gbogbo ìgbà ẹni tó yẹ pé ń ṣiṣẹ́ agbára ẹni tó yẹ pé àwọn nǹkan tó ń lò àfọ́ òní máa ń jọ́ ọ̀dọ̀ gbogbo tó òní máa ń gbà mo fẹ́ fún ẹ láńtà lórí ìtòyí wà á ń tòṣùwò kọ́ ìrùlẹ̀kùn ọlọ́run ní kí olóyún ni ọ́n tòótọ́ ṣùgbọ́n àwọn aṣọ́gbọ́ ọ̀rẹ́ ìgbà tí wọ́n ní ìfò jíjá tíkẹ́ẹ̀tì nu ṣáàyè ẹ̀rù ná gbogbo olóyún tí ò ní gbàwẹ̀ ọgbọ̀dọ̀ ní ìjọ ti bá ìpín ìjọba ní kì í ti o torí pé oyún lẹ́kùn mẹ́ta ni àwọn olóyún tẹ́sí mẹ́rin òní kẹrí ṣùgbọ́n àti gàlúwé àti ìfẹ́ra ọ̀tọ́ lóyún yìí tó bá ní kí oṣù mẹ́ta kọ́kọ́ wọ́n lè má lè ṣe ìgẹ́gẹ́ gbà lóòótọ́ lè má lè gbà rẹ̀ wọ́n ti ń jẹun ní wàhálà ọmọ ẹ̀dà náà mo bì náà máa ṣe gbogbo ẹ̀ oṣù kẹta àkéjì ara ti dúró ẹnu ní ó gba tí ò ní di kankan kódà obìnrin míì máa ń fẹ́ kó wọn àna oyún gbà torí pé kò ní ní problem yóò gba àwẹ̀ yẹn táàbì rẹ̀ kí ń pé tí ò bá lóyún torí pé yóò ní ìdí láti sàn yóò ní ìtàn ọjọ́ mẹ́ta rẹ̀ tó bá wá ti lóyún yìí kò sí ìjọ sí pé ọ̀dọ́ gbà tó bá jẹ́ ìkẹta àgbẹ̀yìn ẹlòmíì ìmọ̀ yíyàtọ̀ síra wọn ìgbà míì ẹlòmíì ó jẹlé ńgbà ẹlòmíì ó sì ní jẹlé ara rẹ̀ déédéé ni èyí ó níbi láti wo situation rẹ̀ ṣùgbọ́n kọ́ á máa tó pé tọ́ ọpẹ́ àwọn abibọ́lọ̀ ti gbé àwẹ̀ kó báyìí bàbá lóyún lọ́dún àbọ̀mọ̀lọ́mọ lọ́dún tó ń bọ̀ àlòlẹ́ ti ń bọ̀ ẹwà ìgbẹ́gbẹ́ ti lo 20 years ní ayé kò ní gbà ọ̀kọ̀kọ̀ àlàájá wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun ọlọ́run lọ gbà wẹ̀ lóòótọ́ ìwọ ló fi ṣe agbára tó tọ́ tí ò lè gbọ́ọ̀nì rẹ̀ sí tó bá rí ní ìbùbà pláàni yàyé lẹ̀ kí wọ́n náà máa ń gbà rẹ̀ tó bá máa ń ṣiṣẹ́ eight to six tẹ́lẹ̀ sọ wá di eight to two kọ́ lọ bí ó kù sùn má sọ pé nígbà ìbá ti lọ́pàá lọ ní ṣùgbọ́n gbogbo ẹ̀dá ló ti wọ́n tó rí ẹ̀rù tó ń bá mi dáadáa rìn àjò lọ ìwọ́n ni ó ṣe afẹ́fẹ́ lọ sí fò pẹ̀lú èsì orí nǹkan àwọn ajókòó náà ń lóòrùn ọwọ́ rẹ̀ àwọn tíráfúlà ọlọ́run sàánú àwọn àwa àrùntò súnmù ọ̀yọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله جماعة أو طلب لا نكبر أريد أن نفوع اللهم في من يعيشن السار والشيخ والكفاء اللهم لا سبحانه وتعالى هو ما نبي ونبي نبي إن بلا الصوم لي وأنا الذي أجد به ẹni mọ́ lára wọn ẹni mọ́ ti tó ẹ̀sán rẹ̀ san á àmọ̀ kú oríire kọ́lọ̀mbà aláàjẹ́ kí oríire yẹn kalẹ̀ fún wa ti bá ń sàlàyé fáwọn èèyàn pé ta bá ń kírun ẹ̀rú mọ́ ń bà wá torí pé ìwọ́n tó jẹ́ máa ń ó lè lọ dún ohun bì kan pé káwọn yẹn lè mọ̀ pé olóhùn ẹ̀rọ wa máa bọ̀ ó tó rùkú gan káwọn yẹn lè bá rí pé rùkú dáadáa iṣẹ́ kan téèyàn ó ṣe tí ò ní sí rìyà ń bẹ̀ ní ká jọ

àwẹ̀ ní àwọn òfin òun gbogbo èèyàn tí ọ fẹ́ gbá àwẹ̀ náà kọ́ ni ọlọ́run ní ó gbà á yàtọ̀ fáǹfà áfíríkà bákan náà ló láwọn orígun ó sì láwọn tó tọ́jọ́ ká ṣe ká sọ ilé yìí pẹ̀lú ògbó ọlọ́run àwọn tí ó á jẹ́ àwọn lọ́sẹ̀ tí ń bọ̀ ṣùgbọ́n lè ń gbà dáadáa bẹ́ẹ̀ bá tún lẹ́yìn bí ẹjẹ́ mùsùlùmí dandan ní wọn ìṣèlè yóò ní gbà wọn wà ìfọlọ́gbà lọ́wọ́ ẹ̀. bákan náà ni bọ́mọ kékeré bá ń gbà wẹ̀ ẹ fi ń kọ́ ni gẹ́gẹ́ bí àwọn kò há tẹ́tí máa ń ṣe olóòtí ìdẹni tí àwọ̀ jẹ́ dandan lé lórí tẹ́ ìgbàlágà bó tẹ̀ kí wọ́n máa fi ń kọ́ ẹ̀ ẹ̀sìn náà sì ń bá fi ń kọ́ ní kòránì tá à tí àwẹ̀ ọ̀jẹ̀ gbígbà tó jẹ́ mùsùlùmí yóò jẹ́ ẹni tó ti bàlágà mọ́ wá jẹ́ fún ojú ọlọ́àbí kò yọ̀yàn kú nínú ẹni jẹ́ àwẹ̀ ọjẹ́ rẹ̀lẹ́lẹ́ lórí àwọn nǹkan mẹ́wàá nínú ẹ̀sì bó ti kan ọlọ́àbí náà ló kẹrù rẹ̀ méjèèjì àkọ́kọ́ nù ẹjẹ́ àtàwọn ni àníyàn wa jàmáà wa mùsùlùmí yẹn gbọ́dọ̀ dàníyàn àwẹ̀ tó tó gbà ó ànábi nípò táwọ̀ fún ẹni jẹ́ bí ẹni pọ́jú tó ṣe pàṣẹ nígbà tó ṣeré pátá ààrẹ pé lálù àlá ọ̀sìn tó bá dà ní àlù àlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni yóò jẹun látàárọ̀ tó wá ní pítọ̀ ó yẹ kó lè lọ láwọn o èèyàn ńlá ní ẹ̀ tó mo fẹ́ sí lọ bó o láti ń ṣe jàmá kò le rárá kò sí fọ́nrán àkẹ́kọ̀ọ́ fún àníyàn ọkàn wa ní gbé èèyàn ti gbọ́dọ̀ bọ́ máa dà níyàn gbogbo alẹ́ gbogbo alẹ́ lọ́ọ́ dà níyàn sílé iná kótó nígbà ìtajà ló ṣe yọ kótó yọ níbi àwòrán ẹ̀yà bóun ní ẹni tí wọ́n máa ń dà níyà tọ́lọ́ ó ti gbà ó náà ní kó fi nǹkan fẹ́ bó o bá ti jẹun báyìí ti dà níyà náà nù bóun ló ti rí bẹ́ẹ̀ sábà tí ó gbé àbá àti ìdí tó ń jẹun lóru yìí ah, mo fẹ́ gbà wẹ̀ ọlọ́run ti rí yìí tó ń pè lánàá tàbá kásá mọ́sá tí ìmáàmù kan wà máa wí lárúbá ńlám amúrú mọ́rọ́dọ́ ńlám sáfìrí sáfárá gbogbo àwọn èdè tí ò sí túmọ̀ fún ẹ̀dá pẹ̀lú tọ́jú rẹ̀ èyí tó pọ̀ rẹ̀ bí náà ni pé tọ́ bá ti fi omi sẹ́nu rẹ̀ àbó fúnjẹ sẹ́nu rẹ̀ àbó fi dàbínú sẹ́nu rẹ̀ lóòrù náà bí ó àbá bí ó pé jíwò ló ti fi sẹ́nu torí ọlọ́mọ fẹ́ gbáwẹ̀ náà ni àníyàn náà nù àwọn máa dàbíyàn gbogbo òru yẹ bẹ́ẹ̀ títí èyí tó jẹ́ dandan ká tó gbàwé wò sínú ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ní eléyìí lára ò lè gbà rẹ̀ kò náà lè bẹ̀rẹ̀ ìjọ ẹgbẹ́ nǹkan oṣù rẹ̀ bá ń bẹ lára rẹ̀ yóò gbé èèyàn tí ń gbàwé ń tì gbóhùn òfin kò sí ní tó ṣe ṣùgbọ́n bá bọ̀rọ̀ náà ní gbà bó tọmọ

ìsọ́nùgbò níbi mímu ìsọ́nùgbò níbi ìsọkúsọ ìwòkúwò àti tọ́nà ọ̀fẹ́ orígun méjì kan wà tó ẹgbẹ́ ó gbọdọ̀ pé nínú ẹ ní ìgbà tí àlùfájà rí bá ti yọrí títí tí àlùfájà rí ó ṣe wọ̀ kọ́dà bá yẹpọ̀ wọn àti tí òun ó ṣe wọ̀ kọ́dà bá yẹpọ̀ wọn kátà ń sọ yìí tó fún wa èyí onísúnmọ́bìnrin rẹ̀ ó ti jẹ́ ìyàwó rẹ̀ nítorí ẹni mo jẹ́ sí gbogbo àwọn tá a tàdúrà fún ní ọjọ́ ọmọdọ́rùn ọjọ́ méjì ọlọ́pàá bá gáàdì ilé lẹ́wọ̀n èèyàn àwẹ̀ tí ní bí mẹ́ta mẹ́rin ni ẹmọ sáfò lé lọ́sọ̀ gẹ́gẹ́ ẹni tí ó ti máa ìtì pẹ́ta náà gbọ́dọ̀ mọ bí ó ti ṣe ra rẹ̀ kápẹ́ ọ̀sẹ̀ èèyàn ọlọ́jọ́ méjì ọbẹ̀ ọlọ́pàá bá gáàdì ilé lẹ̀ ìgbà ń wí láàrin yẹn kò túbà tí òde so igi tó rẹ́nu ni ṣùgbọ́n iṣẹ́ tí ó ìyẹn gbọ́dọ̀ sọ́ra láti gbà ní ìgbà tí àlùfájà bá ti yọ ọjà tó kéde lásìkò yìí gbogbo oúnjẹ tó ọba ń jẹ sí fẹ́ẹ̀fọ́ sí fẹ́ẹ̀fọ́ bá ti lò dáwọ́ rẹ̀ dúró ìmọ̀dúnú ojúrí fọ́jú wá jẹ tó ń jẹun dago mẹ́fà tó ní ẹrẹ kúlù mà kọ́rù bà àwùtà kọ́ọ̀rọ̀ bà ṣe ìyà lọ́wọ́ hókùnmù èyí sọkúsọ ni ọ tó bá ó ti náà ó dá lè sùn màmá òwúdú àbá dáwọ́ rẹ̀ dúró ìtàwọn sọ̀rọ̀ máa ń gbé láàárín kẹ́kìrún àti kẹ́jẹun dédé ìtẹ́lẹ̀ ìka súúrà àárín àti sí ètò bẹ́ẹ̀ tó bí 5 minutes díẹ̀ díẹ̀ sí ní àkàlàṣe àsìkò sí gẹ́bí 545 ó ti tó ọ̀ 546 ẹ̀yí bẹ́ẹ̀ ń pẹ̀lú náà ìtàánú àwọn èèyàn ẹlòmíràn wa gbé máìkì láti 540 ní ìfẹ́ káwọn èèyàn ṣe ní séèkì ni ìwọ náà ò lè pèrò kásìkò ẹ̀ tó tó ẹ̀dá kan já sọ bákan náà kódà kámà ìdílé ìwọ ẹlòmí tún wá wà ó lè ní òní tètè jẹun o ẹni yóò tètè jẹun ní ìfẹ́ ìrúdú pọ̀ aago mẹ́ta aago mẹ́rin lówó jẹun wọn náà ṣe orí ọmọ ní jìnnà sí yìí nígbà bá ń farabalẹ̀ tẹ́ ń pé ẹ e sáàjù tẹ́ ẹ máa jẹ́ lágbo méjìlá tó wọ́n ní wọ́n tó mọ́ ọ́rọ̀ àti ìjà ẹ máa tún pẹ́ lọlẹ̀ ẹ máa tún súnmọ́ eléyìí náà rẹ̀ pé ẹ̀sìn tí wọ́n tún gba àyè fún wa ó fẹ́ sànù wọn ni. alábùdúlẹ̀ tó ní jìnnà sí kẹsọ́ lọ lọ́rùn àlẹ́ ìwà rẹ̀ sọ́nà nígbà tẹ́ bá ń yára sínú. ní ti báyìí ní six fifty wọ́n ti pé irun ní ẹ̀dùn náà jẹun ẹ̀ láàrin yẹn gan. kódà tí wọ́n bá ṣúwọ̀ pé òun ti wọ̀ tí làdá ní òdì ìgbérun máa ṣìnà lọ ṣùgbọ́n jọ ń torí ọlọ́ ọgbọ́dọ̀ lóde làdá nìtọ́ ọ̀bá dá máa yàtọ̀ síra wọn

tó bọ́ ẹ kó wàhálà ní kó bá wa kò sí nǹkan torí ẹ̀gbẹ́ ilẹ̀ mọ́ jẹ̀mọ́ àwọn mùsùlùmí ká sọ́ra tá a bá wọ́n fẹ́ ṣèrò àwọn òfin àwọn àlàyé bẹ́ẹ̀ ìgbà láwọn òkúta tí ń bọ̀ ní kí wọ́n bá wẹ̀ jẹ́ ṣùgbọ́n ìgbà wíyí náà eléyìí náà ti ká lásìkò pẹ̀lú òkú ọlọ́run tí ń bọ̀ àwọn ètò kù tó yẹ wọlé nù àtẹ̀yìn náà tó fẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ níjọ́ mẹ́jọ kọ́lọ̀ ọmọ aláàkóṣe rọrùn fún wa àwẹ̀ lábẹ̀rẹ̀ yí ọlọ́run já wà parí rẹ̀ ìta ṣètòlù ṣèjọ́lù tí wọ́n lọ́jọ́ kò ṣe rọrùn fún wa gbogbo wa pátápátá tàbá ní ókọ nínú àwọn tí wọ́n wọ nẹ́tẹ́lẹ̀ ọlọ́dàkùnjọ́ ọkọ̀ ọkọ̀ mẹ́ tàbá sí mẹ́jọ́ wọ́n jẹ́ ní ọlọ́dàkùnjọ́ wá sínú rẹ̀ kíkà kọ̀á ìmá pírù ìmá ṣe sọ́dọ́kọ̀ gbogbo àwọn táfọ́wọ́ wọn sọmọ́ sẹ́láṣì ọ̀rẹ́ àgbà àforíjì wọn alhaji kólé sáni àti gbogbo àwọn tí wọ́n jọ ń mójútó mọ́sálásì ọ̀dàgbà àlékún dáadáa gbogbo wọn àwọn jama náà ọlọ́dàpọ̀ jàánù lẹ́yìn tó fọ̀nà mọ̀ wá àbẹ̀ ọlọ́run bá aláàrùn ọgọ́rùn-ún ilé ìkọlọ́mọṣàgbà fún